وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل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 Ona làwa náà ń tọ̀ àyẹsẹ̀ kúrò lórí rẹ̀ kálí àjọ kan nínú àwọn ẹni tó sẹ̀sìn là títí wọn da aláyé tí ò ní burú bàjẹ́ fún wọn tó bá di lọ́la kìyàmà òun náà ni pé káfí à ń la wàhálà bọ́ra ẹni lọ́rùn ẹni tí wọn ọbẹ̀ wá ṣe ká má sì máa labọ́ra wa lọ́rùn nínú ìjọsìn ilé koko tí ò nítumà ká gbé sọnù nínú ìjọsìn wa tá à ń bá ń ṣe nítorí pé tó ń bá ń la wàhálà bọ́ra rẹ lọ́rùn tó ń fa fìtínà fúnra ara rẹ tó ń le koko lórí tí wọn ọbẹ̀ ọkọ le koko lórí ẹ̀ kò ní í pẹ́ kò ní í jìnà tó fi padà dẹni tó pẹ́ sìn tì ò ní sẹ́sìn títí wọ sàárè nítorí pé ó ṣe débì kan yóò sọ náà ní tó bá dijọ́ kan torí ẹ̀ ló ti jẹ́ pé eléyìí àìla wàhálà bọ́ra ẹ lọ́rùn àìmá le koko léyìí tí ò ní tuma òun náà ní ìlànà nàbẹ̀wò Muhammad sallallahu alayhi wa alihi wa sallam onáà sì ni ojú àná àwọn sàhábà àti àwọn aṣíwájú wa rere ọ̀hún ọba kó yọ́nú sí wọn. yahya ibn abi kathir rahimahullahu ta'ala ó ní mo gbéra àti èmi àti abdullah ọmọ yazid à ń lọ sí ọ̀dọ̀ abu salama rahimahullah àwa aráyàn sí abu salama abu salama jáde wá bá wa ikpe jáde wá bá wa ṣùgbọ́n nígbà tá a délé rẹ̀ a rí i pé nítòsí ẹnu ọ̀nà lé rẹ̀ mọ́sálásí kan bẹ́ẹ̀nbẹ́ẹ̀ àti èmi àti abdullah ibn yazid èkíní kejì wa àjókòdè nínú mọ́sálásí inú mọ́sálásí làwà iná ni abu salama ni ló ti jáde wá bá wa ìgbà tó dájọ́ yọjú wò wá torí pé nu mọ́ṣáláṣí la wà ó ní tó bá wò yín ẹ wọnú ilé wá bá mi kájọ lọ sọ̀ǹtẹ̀ bàbá wa nínú ilé tó bá sì wò yín pé ká dúró sọ̀ǹtẹ̀ bàbá wa nínú mọ́ṣáláṣí kò sí ní tó burú ń bẹ̀ àwa dá lóhùn kíkẹ́ rárá nínú mọ́ṣáláṣí tá a wà yín náà ti dáa ibi tá a ti jókòó ló bẹ̀rẹ̀ sí ní bá wa sọ̀rọ̀ nípa àwọn nǹkan tó náà láǹfààní láti gbọ́ lẹ́nu àwọn sọ̀hábà nàbẹ̀ Muhammad صلى الله عليه وآله وسلم. sallam nínú tọ́ba wa sọ ó ní abdullah ibn amr ibn al-aas radiyallahu anhuma ó sọ fún òun pé èmi jẹ́ ẹni tó ṣe pé gbogbo ọjọ́ ayé mi nínú màá máa fi kẹ́nu ró sẹ̀sìn fọlọ́ kò sí ọjọ́ kan láyé tí ní jẹ́ pé mo lánìyàn bẹ́ẹ̀ sì ni gbogbo orúkọ kan láyé yìí ni màá máa ka alukurani láti bẹ̀rẹ̀ dópin ojoojúmọ́ ni màá máa sókè alukurani ó ní sí ìyàlẹ́nu àwọn èèyàn kan wọ́n lọ sálámí fanabi sọlọ́láhu alayhi wa sallam nípa ntí mò ń ṣe yìí ìmà kí ló dé anabi sáárà ń sẹ́sẹ́ mi wọ́n bá lọ sọ́dọ̀ anabi sọlọ́láhu alayhi wa sallam anabi wa sọ fún mi pé. ألم أخبر أنك تصوم الدهر وتقرأ القرآن كل ليلة سوى كان وصفمي gbogbo ojoojúmọ́ ayé ló fi lánìyàn gbogbo orúkọ kan ayé yìí ló sì fi sókè kúránì فقلت بلى mo ní bẹ́ẹ̀ ni ya nabi Allah ìrẹ́ ànábì ọlọ wọn ò ti sọ wọn ò parọ́ mọ́ mi bẹ́ẹ̀ ni ojoojúmọ́ ni mo máa lánìyàn gbogbo òru ojoojúmọ́ sì ni mo máa sókè kúránì ṣùgbọ́n o irú anabi sallallahu alayhi wa sallam lam orid bi dhalika illa al-khayr etí wọ́n sọ fún ọ tí mo sì ní bẹ́ẹ̀ lórí yìí èrò mi sí ntí mò ń ṣe yìí kò ju pé mò ń fi wá rere lọ́dọ̀ Ọlọ́run lọ ó wù mí pé kí n wà lẹ́jẹ̀nà ìmọ̀sí gbogbo kó wa wá sí nípa lẹ́jẹ̀nà ẹrù Ọlọ́run ẹrù Ọlọ́run sì wọ́n púpọ̀ mò ń fi sánà àti wà lẹ́jẹ̀nà ni anabi sallallahu alayhi wa sallam wá ni. فإن بحسبك أن تصوم من كل يوم ثلاثة أيام tonti kóore lọ ń wá ó ti tó láti roore yìí bí kò máa fọjọ́ mẹ́ta mẹ́ta láníyàn lóṣù kọ̀ọ̀kan ọjọ́ mẹ́ta mẹ́ta péré ti tó qultu ya nabiyallah inni utiqu afdala min mo nílò anabi ọlọ́run agbára mi kájú bẹ́ẹ̀ lọ. قال النبي صلى الله عليه وسلم واني فإن لزوجك عليك حقا ولزورك عليك حقا ولجسدك عليك حقا ìdí tá a fi sọ pé ìmọ̀ aláníyàn ọjọ́ mẹ́ta péré ti tú ọ lóṣù kọ̀ọ̀kan ó náà ní pé ìyàwó rẹ ó náà lẹ́tọ̀ọ́ lórí rẹ ọ̀kẹ́lẹ́ fi ọmọ ọlọ́mọ kọ́ ọ̀kàn gbé kálé kọ́ máa wojú rẹ lọ́ọ̀kan lókèrè rere wàá máa pèsè bó ń ron jẹjẹ ìyè òkúkú jẹ ọ orí bùsùn kí ló tún fẹ́ sọ pé ń ṣe fún ọ wọn ra pure water lé ẹgbọrọ ṣètò máa pọ fẹ́ yàwó nù ìyàwó rẹ lẹ́tọ̀ọ́ lórí rẹ bẹ́ẹ̀ni ẹni tó bá bẹ̀ ọ́ wò òun náà lẹ́tọ̀ọ́ lórí rẹ nítorí pé ẹni tó bá gbéra pa láti ilé tiẹ̀ tó wá bọ màdájú pé nǹkan kan lọ́tàǹdì kan òun náà ń fẹ́ kó rọra bùn ní ìṣẹ́jú péréte inú àkókò rẹ ni bẹ́ẹ̀ náà ni wàlẹ̀ jẹ́sẹ̀dí kàlẹ́ ka ọkọ ara rẹ gan-an ọlẹ́tọ̀ lórí rẹ nítorí pé bá a bá forí lagi tá a sì fi gbogbo ara tá a fi ṣiṣẹ́ à ń bùkátà ká lásìkò kan tá a tún fi sinmi. ọ̀hán anábìnrin tó bá rí bẹ́ẹ̀ fọ́sọ́m sọ́wọ́n ma Dawud ọlágbára rẹ kájú kọ́ ọ máa fi jọ́ mẹ́ta péré lánìyàn lọ. a jẹ́ pé irú síyàmù anabi dawud aleyhi sẹlẹm òun náà lọ yẹ kọ́ ọ máa ṣe fa innahu kana a'badan nas torí pé dawud aleyhi sẹlẹm ọjà ni tó ṣe pò ń lọ sílọ̀ jù a jẹ́ pé irú síyàmù rẹ̀ ni kọ́ ọ máa ṣe qala qultu ya nabiyallah mo ní ìrẹ̀ ànúbì wọ́n máa sọ́wọ́mù dawud báwo ni síyàmù ti dawud ti ṣe rí ẹ sọ fún mi kí n rí qala kana yasumu yawman wa yuftiru yawman Ànábì ní ó máa fi kan ọ ma fi ń kẹnu rọ́sẹ̀sì fọlọ́n yóò sì fọjọ́ fi jẹ́ni tí ó sì pe ọ ọkẹnu rọ́sẹ̀sì fọlọ́n ọjọ́ kan keji sọ pé eléyìí Dàwùdù fi tí ń sin Abdullahi ibn anabi sọ fún pé rúdi dawud ní kò ṣe anabi tí wọn ní waqra al-Qur'ana kulla yawm máa tún kí al-Qur'ani kulla shahr ní gbogbo oṣù kọ̀ọ̀kan ẹni kọ́ máa fi sókè kúránì yàtọ̀ sí ètí wọn sókè ní òru ojoojúmọ́ òru ojoojúmọ́ báwo oṣù kọ̀ọ̀kan ẹni kọ́ máa fi sókè rẹ̀ qala qultu ya nabiyallah inni utiqu afdala min dhalik mo ní rẹ̀ ànábì agbára mi tún kájú bẹ́ẹ̀ lọ qal faqra'uhu fi 'ishrin tó bá jẹ́ bẹ́ẹ̀ á jẹ́ pé ogúnjọ́ qala qultu ya nabiyallah inni utiqu afdala min dhalik mo ní rẹ ànábì agbára mi tún kájú bẹ́ẹ̀ lọ ogúnjọ́ báwo èmi tún mọ̀ ń parí nǹkan lójúmọ́ kan lóru kan kìí sojúmọ́ kan òru kan. qal faqra'uhu fi 'ashr ànábì tó bá jẹ́ bẹ́ẹ̀ ìjọ mẹ́wàá qala qultu ya nabiyallah inni utiqu afdala min dhalik mo níra nàbì agbára mi túká ju bẹ́ẹ̀ lọ. kọlẹ qala ọhún fi kulli sab'in anábì ni ọ̀dà gbogbo jọ méje méje wala tazid ala dhalik ó sì gbọ́dọ̀ ké ní tó dín síjọ́ méje ìjọ́ méje ni to din sí jọ meje ijo meje ni ko fi máa parí kuraani tán. fa inna li zawjika alayka haqqan lóyàwó rẹ lẹtọ lórí rẹ o wa li zawrika alayka haqqan ẹni tó bá bí ọ wò náà bẹ o wo naa lẹtọ lori re o wa li jasadika alayka haqqan bẹ́ẹ̀ ara rẹ̀ náà lẹ́tọ̀ọ́ lórí rẹ̀. al abdullahi ibn amur ọwọ́ sọ pé ẹ̀rí pé ntọ́ gbà níìsín oníkó wọn máa ṣerú sùyàmù anabi awúdà aleyhi sẹlẹm òun fọjọ́ kan ṣe sùyàmù òun ní kejì ṣe bí ó máa ṣẹnu títí gbogbo ọjọ́ ayé tó ń ti pín nínú ẹgbàá wa. ó tún fi hàn nábì sallallahu alaihi wasallam pàgbára òun kájú bẹ́ẹ̀ lálójoojúmọ́ ló máa ń ṣe ojoojúmọ́ anábì sallallahu alaihi wasallam àfi hàn àṣejù ló kù báyìí irú ti Dawud alayhi salam ní kò máa ṣe ìyẹn fi gbogbo òru ojoojúmọ́ kọ̀ọ̀kan yóò fi sókè kúránì anábì sallallahu alaihi nígbà tó ti ti ti ìjọ ọ̀dà ìjọ méje kò sí wọn á máa ṣerú síyáàmù tá nábì Dawud wọn ó sì máa fi jọ́ méje sókè Kúránì. Abdullahi ibn Amr radiyallahu anhu wọn wá ń sọ yìí pé wa shaddadtu fashuddida alayya èmi ni mo fi ọwọ́ ara mi ni mo fi lé koko mára mi lèlé fi jẹ́ tèmi. ìyẹn ni pé à ń fojoojúmọ́ ṣe sùyàmù à ń òru ojoojúmọ́ à ń fi sókè kúránì ilé koko ìgbé ìgbé ya ara ẹni tayọ ń tágbára ẹni kánì nítorí pé ẹni tí ń ṣe bẹ́ẹ̀ títí jọ́ mélòó ó dàbí ẹni tó gun ẹṣin tó dẹ́ṣin lẹ́yìn ni ó gbéra láti Èkó ó ń lọ sóníjà ó wá jẹ́ agẹṣin léegun ẹ̀yìn Eburuku, burúkú ọ̀ ń ta kẹsẹ́ ọ̀ ń tẹ̀sí ní kẹsẹ́ lọ́nà tí ọ̀dà ọwọ́ adémùwé ìbàfọ̀ eegun ẹ̀yìn ẹ̀sìn bá dá à ń sì ń lo ònìjà nítọ́dájú onáàní kí ònìjà kò ní í ṣe dé máa o ẹ̀sìn òṣìṣì lálàáfíà mà bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni tó ti síra rẹ̀ lò lórí pé màá sá máa ṣe àṣeboro àṣeríka àhọkangun nídìí ẹ̀sìn ọlọ́run gbogbo ètò wọn bẹ ọ gbogbo ètò ṣe ikó ti hàn wípé ta ẹnu aláti wọn bí agbára rẹ ò ka fúngbà pípẹ́ níjọ́ padà ṣẹlẹ̀ fún náà ni pé ò padà ṣẹ̀sìn yẹn kù yọ padà sọ ọ náà ni mọ́tò tá ń gún wa yìí máṣíìnì tá ń gún ká yìí òun fi ń sáré àsápajúdé gbogbo aráyé ń sọ fún ọ wọn ń pàkíyèsí rẹ ò ń gbé wọn lẹnu sọ̀hún wọn sọ pé wọn ló nira rẹ kò sì sí bó ti sọ̀rọ̀ ara rẹ tó burú nígbà tó ti jẹ́ pé wọn ló nira rẹ Ọlọ́run ló ní ọ wọn kọ́ ló nira rẹ ọwọ́ asásàkúsà ọ̀sárí àsápajúdé ọwọ́ atákìtì ẹ̀mí wa bọ́ ọ̀tàn bí ọ̀tàn ọ̀tàn bí ọ̀tàn Ọlọ́run ò tiẹ̀ kọ́ pé kẹ́mi rẹ̀ ọ bọ́. ọlọ́ni kí egun ọ̀dá lọ́nà tí ò ní gba títò ọlọ́ni kí egun ẹ̀yìn kọ́ yẹ̀ lọ́nà tí ò ní ṣe dá padà má ọ wá kú òsìsí láyé lálàáfíà wọn náà lọ́mọ wa búra rẹ pé wọ́n sì wí ǹgbọ́ ni o wọn náà lọ́mọ wa pòwe tí ò ní wúlò má ń bà náà wọ́n sì ní ta bá fẹ́ sọ̀mù kì í bàjẹ́ o wọ́n ti bàjẹ́ báyìí fún wa torí ẹ̀ ló ṣe jẹ́ pé bẹ́ẹ̀ bá ṣe ní ká ṣe làṣe àyífà ṣèjú bọ̀ àyífà rékúndá bọ̀ kéèyàn ọmọ padà kábàámọ̀ sọ̀hábẹ́ yìí ni wa shaddadtu fa shuddida alayhi èmi ni mo lé koko mára mi lèlé fi jẹ́ tèmi kí ló ṣẹlẹ̀ nítorí pé qala wa qala li rasulillah sallallahu alayhi wa ọlọ́run náà fi sọ fún mi lọ́jọ́ tí ń bá mi sọ̀rọ̀ yìí.

yóò ti kórìíra gbogbo ẹ̀sìn nítorí pé yóò hàn ara rẹ̀ léèmà yóò sì ra rẹ̀ léṣe ètò àjọdúnlówó ọ̀ràn ẹ̀yà kan kò ní lè ṣe má á ń bọ̀ sí ọ̀sìn náà fìlà ànábì ń pòwe fún ó ṣe é ṣe kẹ́mi rẹ̀ ogun wọ́n sì lẹ́mi rẹ̀ gùn lóòótọ́ ó ní fasirtu ila alladhi qala li annabi mo bá fi gba kámú níta ní kí n ṣe mo bẹ̀rẹ̀ sí ní ṣe mo bẹ̀rẹ̀ sí ní ṣe sùyàmù irúta nabi dawud mo mú kó lójoojúmọ́ mo bẹ̀rẹ̀ sí ní sọ alukurani mi tí mo ń kà dópin mo sọ di ọjọ́ méje méje mo mú kó lóru kọ̀ọ̀kan falamma kabirtu onígbà tí mo wá dàgbà wadidtu anni kuntu qabiltu rukhsatan nabiyyi sallallahu alayhi wa alihi wa sallam ó wù mí kọjá sísọ. So ká pé ìdẹ̀kùn táwọn ẹbí ti kọ́kọ́ ṣe fún mi ń bẹ̀rẹ̀ ni mo kọ́kọ́ gbà ẹ̀rí pé ńgbà táwọn kọ́kọ́ márùn oníjọ́ fi máa láníyàn lóṣù kọ̀ọ̀kan ìǹgbà títí àfibá lórí irú tànàbì dáwúdà ní kò máa ṣe ọ̀dà irú tànàbì dáwúdà nínú oṣù kan ó kéré jù ọmọ ẹsẹ sùyàmù ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún dípò ọjọ́ mẹ́ta mẹ́ta. ìmọ̀ràn anábì sallallahu alaihi wasallam ní ìbá tún gbà alukurani ìgbà tí bàbá ti dàgbà nù o torí kò fẹ́ rọrùn ma tọ́lá tó mọ gbàmọ̀ràn anábì sallallahu alaihi wasallam alukurani ajẹ́ pé màkí alukurani lẹ́ẹ̀kan já ìgbà mo fi àṣejù bọ̀rọ̀ mi obìnrin pé ìjọ méje la fẹnu kò sí pẹ̀lú anábì sallallahu alaihi dáná fi kú so ntún lè padà sídìí pé ǹṣerú tànàbì dàwúdù àmọ́ ọjọ́ mẹ́ta tànàbì ti kọ́kọ́ wí ni tún ṣe ṣe má torí tí mo bá ṣe bẹ́ẹ̀ mo ti yà déhùn. ntún lè padà sídìí pé oṣooṣù ní màá sókè kúránì má nítorí pé jọ́ méje la jọ fi ẹnu ọ̀rọ̀ gún sí tànàbì kú ǹsì lè yí padà lẹ́yìn kú ànàbì sallallahu alayhi èmi ni mo fa gbòòrò tí gbòòrò wa fa gbó báyìí nínú ẹgbàá wa mi. wọ́n ní lẹ́yìn ikú anabi sallallahu alayhi wa sallam tí abdullah ibn amr radiyallahu anhuma tó di kó náà dàgbà ó sọ wípé ń sọ wípé la an akuna qabiltu rukhsata rasulillahi sallallahu alayhi wa sallam ahabba ilayya mimma adala tó bá yẹ pé mo gba ìdẹ̀kùn táwọn àbí ti kọ́kọ́ ṣe fún mi ni kò bá dùn mọ́ mi ju tún ṣẹlẹ̀ ní ìsìn lọ torí pé gbogbo furukọ́kọ́ furukọ́kọ́ tó ń ṣe nítorí pé egun wà lára rẹ̀ torí pé ọba jọ́dọ̀ ni fúlẹ́ńgé fúlẹ́ńgé rẹ torí pé ó ń sìn wò pé ó ti dàgbà ni njọ ìyẹn ma òjijì lè yẹn ma dàgbà náà dídàgbé kọ lẹ́tà síyàn ọkàn ti rí pé ntí mo lè ṣe lánàá mi lè ṣe má lónìí ni tó bá ti tẹ fagídí ṣe wàá kán dànù ni. torí di eléyìí ńgbà torí pé ń dàgbà àwọn nǹkan yóò rọrùn mọ́ ó sì gbọ́dọ̀ tún torí ẹ̀ wá náà kíyè sára o aleikum min al-a'mali èyí tágbára yín bá ká nínú sẹ́ oníkẹ́ máa ní náfìlà gbogbo ọ̀ràn yàn àmì ìtagbára bá nínú náfìlà nìkan mójútó kò sì sóore lára náfìlà kankan nítorí pé kò síbò ṣe ṣe ojúlówó ọ̀ràn àyàn dáa tó tọ́gbàládà rẹ̀ pé bóòlù sáfẹ́ rọ́nà lọ tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmà tó bá ní náfìlà náfìlà náfìlà tó tún kún náfìlà tó tún kún ọ̀ràn àyàn tó kún ọ̀ràn àyàn fún tọ́lọ́ wọn bó fi sí ọ̀nà àbáyọ fún ọ. lódodo ẹnìkan wá bá nàbì sallallahu alayhi wa sallam nígbà tó béèrè nípa àwọn orígun ẹ̀sìn Islam tọ́lọ́ fi rán nàbì sallallahu alayhi wa sallam tánàbí sàlàyé fún ó sì sọ ànàbí sallallahu alaihi wasallam pé ìní fi nǹkan kan kún àwọn ọ̀ràn àyàn yìí ni màá mójútó sọ pé aflaha wallahi yóò sọ ire mọ́fọ́lọ́ ń búra tó jẹ́ kó ní bá ń sọ tó jẹ́ kó dodo ní bá ń sọ pé òun mójútó dáadáa sáwà mójútó ọ̀ràn àyàn dáadáa báyìí tó ṣe pé ọ̀pọ̀ ẹ̀mọ́ yẹn ti sọ láti yín nìsín sọmọ fati àkìní tẹ̀fẹ́ lomi súfèé rúkú ni ẹlòmí súfèé forí kanlẹ̀ ó sì fi súfèé ti náfìlà náà kún tọ̀ràn àyàn kí wọ́n lè bá àbọ̀ orí nǹkan fi kúnra wọn dọ̀gbé ní dàlùkìyà ọ̀pọ̀ ẹ̀mọ́yé èèyàn ní ọ̀ma lu aláṣẹ ó sì lóò ní náfìlà kan tó ń tún mójútó má ní ti máa ń dọ̀pọ̀lọpọ̀ láàmú ni pé ó dàbí wà ti ṣètọ́ nìkan bá kálukú gbélé kí ló dé tá ìṣe náfìlà nù lè wà ẹni tí ń gbìyànjú lọ mọ́sálásí ẹ rí i pé tó bá láníyàn pé tó ń bá délé o náfìlà tó ní í ṣe pẹ̀lú sọ̀láàtì òun ó ṣe pẹ̀lú ògùn ọlọ́run kó tó wọlé ó rí i pé ṣètọ́nù ti fẹ́ inú rẹ̀ látẹ́gùn ó sò tó sì ti so ìrẹ̀wẹ̀sì ọkàn kó o ti bọ́ ọ pé sẹ́ńtùn alọ̀ tún alọ̀ àlá sí ni. Eh? ọ̀dà inṣàlá sọ̀láàtì tí ń bọ̀ ń rí i pé mo ti náà fi là tiẹ̀. bẹ́ẹ̀ la máa tì síwájú a máa tì síwájú a máa tì síwájú yóò fi wá já sí pé ilé wa a ti sọ di sàárè torí pé létí wọn bá ti ṣe sọ̀láàtì ń bẹ̀ sàárè lásán ni. ànábì sọ pé la taj'alu buyutakum qubura ẹ má sọ àwọn alẹ́ yín di àwọn sàárè. téèyàn ọba múra rẹ̀ ní gidi wàhálà èèyàn oníṣẹ́sìn o ṣètọ́n gbogbo ọ̀nà ní máa wá láti sọ̀yàn di ọ̀tọ̀ lọ́n àmọ́ náfìlà náà tọ́lọ́n bá fi rọ̀ ọ́rùn mọ́tàrí kun dáńbẹ́ mọ́tẹ́ tí ó mú ọ má lè ṣe má tọ́wọ́ á fi kú lẹ́ni tó ṣe kó jìnnà sẹ́sìn torí ẹ̀ nígbà tí àwọn kan nínú hadith Abi Dharr radiyallahu anhu tí wọ́n bá nabi wa Muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn sahabi wọn ya rasulallah rẹ nabi zahaba ahlu dothori bil ujur àwọn olówó ti kó gbogbo ládàmú alọ́ tán o lóde yusalluna kama nusalli àwọn olówó náà ń ṣe sọlẹ́t báwa náà ń ṣe ń ṣe sọlẹ́t wa yasumuna kama nasum wọ́n ṣe ń ṣe suyam kẹ́ báwa náà ń ṣe ń ṣe suyam a jẹ́ pé ààfin kankan dáa jù wọ́n lọ àwọn ti nílé ayé ẹ̀sìn tá à ń tún ṣe tá a fẹ́ fi rálì jẹ́nà àwọn náà ń tún ṣe báwa náà ṣe ń ṣe ṣé wọn ò ní rọrùn rọrùn jù wá lọ lọ́nà wo wọ́n yẹ tọ́sọ́dọ́kọ́ náà bí fuduli amwalihim èyí tó lé nínú owó wọn wọ́n fi ṣe sàrà kò sí lówó. àti pé wọ́n ráyé wọ́n tún padà gbá pọ̀ ju tiwa lọ tó bá di kìí ṣe kí wọ́n ń sọ̀rọ̀ ẹni tó lówó láì dáa kìí ṣe kí wọ́n ń wá ìparun fún un rárá wọn ò máa fẹnu já géètì lórí ọ̀rọ̀ rẹ̀ irú ìta wa máa ń ṣe láwùjọ tiwa lónìí gbogbo ẹni tó bá ti lówó dáràn wọn sọ̀rọ̀ rẹ̀ láì dáa ni kódà kó ṣe pé wọ́n tún jẹ lábẹ́ wọn máa bu náà ni wọ́n ṣe ń gbà lọ́wọ́ rẹ̀ wọ́n tún máa fẹ́ àkúkú mọ̀ bọ́yẹ̀ tí ń fún wa náà fi ń gbarí sí kí wa olórí ibú gbogbo oru eléyìí lọ́pọ̀ láwùjọ yorùbá torí di eléyìí báyìí àfi kí wọ́n jẹ́ kó ń ṣe rere tiẹ̀ fọlọ́n kìí sọ àwọn èèyàn yun wọn lẹ́tọ̀ọ́ sí i tó bá yẹ kó fẹ́ wo dídọ̀tí ẹnu wa àti bí wọ́n fẹ́ máa fẹnu wọ rọ́ọ̀fù ẹnìkan lẹ́tọ̀ọ́ sí kó ṣoore fún láwùjọ wa yìí torí di eléyìí àwọn sọ̀hábà ò bínú ara tiwọn o wọn ò olówó láàrin wọn ṣùgbọ́n àwọn máa ń ṣèdíje tó nítumọ̀ agbáwọ̀ láyé àmọ́rùn tá à ń léwùn bó ni wọn ò ṣe tún ní rì jù wá lọ gbogbo ẹ̀sìn tá a láǹṣe àwọn náà ń ṣe wọ́n tún wá ní owó táwọn fi ṣe sàrà àwọn ò ní tá a fi ṣe sàrà ìwà ànábì sallallahu alayhi wa sallam làwa lọ́yẹ̀ ànábì sallallahu alayhi wa sallam sọ pé awalaysa qad ja'ala Allahu lakum ma tatasaddaqun kí lẹ́ ń sọ tí dùn lẹ́nu yín ṣé bọ́lọ̀ ẹ ṣàlàyé fún wa alábìíní inna kulla tasbihatin sadaqa gbogbo subhanallah àti ẹbá ṣe sàrà ni sẹlẹ yìí wúwo lẹ́nu wa kò wúwo adúpẹ́ fọlọ subhanallah sàrà ni wa kulla takbiratin sadaqa gbogbo allahu akbar tẹ bá ṣe sàrà ni wa kulla tahmidatin sadaqa gbogbo alhamdulilayi tẹ bá ṣe sàrà wa kulla tahlilatin sadaqa gbogbo la ilaha illallah tẹ bá ṣe sàrà wa amrun bil ma'rufi sadaqa gbogbo ẹni tẹ́ bá fòrò láti ṣe dáadáa sàrà ni wa nahyun 'an munkarin sadaqa gbogbo ẹni tẹ́ bá kọ ìbàjẹ́ fún má ṣe sàrà ni lọ́dọ̀ Ọlọ́run wa fi bud'i ahadikum sadaqa kọ́dà tó fi dórí ìbálòpọ̀ tẹ́nìkan yín bá báyàwó rẹ̀ lòpọ̀ sàrà ni. Ah, eléyìí lọ́wọ́ amú ọ béèrè wa Nabi sallallahu alayhi èèyàn ó tún lọ báyàwó rẹ̀ ṣe torí pé obìnrin mu yóò tún gba ládàá ah anábì ní báwo wá ní tó bá kí abẹ́ rẹ̀ bọ́ abẹ́ etí ọ̀lẹ́tọ̀ sí ṣé yọ gbẹ̀sẹ̀ àbí òní gbẹ̀sẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni yọ gbẹ̀sẹ̀ o anábì ní bẹ́ẹ̀ ni tó bá kí abẹ́ tó ọ̀lẹ́tọ̀ sí lọ́ọ́ bá kí abẹ́ tiẹ̀ bọ̀ ọgbà ládàá ń bẹ̀ ni àlèmá mùsùlùm òun ló gbé àdé tì jáde ẹ̀rí pé gbogbo ntí yọ ní àlà wàhálà bọ̀ ni lọ́rùn anábì ọ̀làbọ̀ wà lọ́rùn ìgbà táwọn afẹjọ́ sùn pé àwọn olówó ti kó gbogbo ládàá lọ wọ́n ń ṣe sọ̀lá àti báwa ti ń ṣe sọ̀lá wọ́n ń ṣe sùyàm bá ń ṣe sùyàm wọ́n sì ń ṣe sàrà pẹ̀lú ètò lékún nínú owó wọn kí làwọn náà máa fi ṣe sàrà ànábì sàlàyé tí wọ́n fi ṣe sàrà tí òògùn wọn lápá ànábì ó sọ pé ẹ̀yin náà lọ máa jalè ṣé bówó wọn fi ṣe sàrà ẹ jalè jarí ànábì ó sọ ànábì ó sọ pé nígbà tó ti jẹ́ pé wọ́n fi ṣe sàrà oníkálukú yín ẹ lọ́ọ́ máa ṣiṣẹ́ bọ́ọ̀lù gí náà fi rówó ẹni tí ò lè se kọ́ àmọ́ àwọn nǹkan tó rọrùn tó rọrùn tó rọrùn tó ní kálukú ti se sàrà ànábì kọ́ wa torí de lẹ́yìn ṣé káwa náà ká gbìyànjú ẹ̀sìn wa tá à ń ṣe ká mójútó dáadáa náfìlà eléyìí tágbára wa bá ká ká má gbẹ̀yìn nínú ṣíṣe rẹ̀ ká sì máa sojú kòkòrò láti rí i pé àkọlẹ̀ níbi àti mójútó ètò lóore jù nínú àwọn anásílà tá à ń sùn lẹ́yìn ọ̀ràn àyàn òun lè ta bá tẹra mọ́ tá a pa ti ń gbà kankan kọ́ bá kéré jù bẹ́ẹ̀ lọ òun lóore jù ọlọ́run ẹlẹ́dàá wa ó túnbọ̀ sí àtìlẹ́yìn àti ìrànlọ́wọ́ fún wa láti máa mójútó ẹ̀sìn wa kó ṣe wá lọ́kan nínú ẹni tó ṣe pé bí ṣe mójútó ọ̀ràn àyàn náfìlà náà gbẹ̀yìn nínú ọ̀rọ̀ rẹ̀ ọlọ́run ọba وأستغفر الله العظيم لي ولكم فاستغفروا إنه هو الغفور الرحيم الحمد لله واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان نبينا محمدا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 kọjá ìjọ kẹtàlá sí òní àbí ìjọ kẹrìnlá sí òní eléyìí túmọ̀ sí pé lẹ́yìn ìjọ mẹ́rin sí ìjọ márùn sóní oṣù Dhul-Hijjah yóò ti bẹ̀rẹ̀ oṣù Dhul-Hijjah òun ni oṣù kejìlá nínú kàlẹ́ndà ìsìn Islam oṣù Dhul-Hijjah yìí àwọn ọ̀sán rẹ̀ lọ́lá púpọ̀ débi pé kò sí àwọn ọ̀sán ọjọ́ kan tó lọ́lá tó àwọn ọ̀sán ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá àkọ́kọ́ nínú oṣù Dhul-Hijjah yìí ìlófà ló fi wá nínú àwọn ahadith látọ̀dọ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam eléyìí ti Abdullahi ibn Umar àti Abdullahi ibn Abbas tó ní kálukú wọn gbà wá lọ́tọ̀ọ̀tọ̀ pànàbì sallallahu alaihi wasallam ó fi yé wa pé kò sí ọjọ́ kan nínú ọjọ́ ayé tó yẹ pé iṣẹ́ olóore iṣẹ́ dáadáa ìyí máa ní lára tó pọ̀ tó iṣẹ́ téèyàn bá ṣe nínú àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá àkọ́kọ́ yìí lọ àwọn ọjọ́ ńlá gidigidi ni eléyìí tí ó yẹ kí wọ́n wá kí wọ́n lọ bẹ́ẹ̀ má wa lọ́wọ́ kò yẹ kí wọ́n wá kún ọ lọ bẹ́ẹ̀ mọ́ wa lọ́wọ́ láì jẹ́ pa àtàǹfààní ń bẹ̀. torí ẹ̀ lànà bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam ó ní táwọn ọjọ́ yìí bá ti wọlé ẹ máa ṣe tẹsibíyẹ lọ́pọ̀lọpọ̀ fọlọ́ nínú ẹ̀ ẹ máa ṣe tẹkibíyẹ lọ́pọ̀lọpọ̀ fọlọ́ nínú ẹ̀ ẹ máa ṣe tahlil lọ́pọ̀lọpọ̀ fọlọ́ nínú ẹ̀ ẹ sì máa ṣe atahmid lọ́pọ̀lọpọ̀ fọlọ́ nínú ẹ̀. torí ẹni gbólóhùn allahu akbar allahu akbar allahu akbar la ilaha illa allahu allahu akbar allahu akbar walillahi alhamd àwọn gbólóhùn yìí ó yẹ kí wọn máa jáde lẹ́nu wa lọ́pọ̀lọpọ̀ tí oṣù Dhul-Hijja yìí bá ti wọlé allahu akbar allahu akbar allahu akbar la ilaha illa allahu allahu akbar. الله أكبر ولله الحمد. gbólóhùn yìí a máa wí a sì máa gbóhùn sókè pẹ̀lú wíwí lójú ọ̀nà pé kí ẹni tó ti gbàgbé pé wíwí la máa wí ká lè bá fi rán létí ẹni tó ti fọ́nú fọ́ra kó lè bá rántí a máa wí láwìtúnwí eléyìí ni wọ́n ń pè ní at-takbiratul àwọn allahu akbar eléyìí tó ṣe é pé kò lákòókò kò lákòókò kan pàtó wípé hàn lẹ́yìn sọ láti lásán wọn máa wí rárá gbogbo gbà tó sùn dọ̀lẹ́ ìjàmbá ti bẹ̀rẹ̀ a máa wí gbólóhùn yìí àwọn ọkùnrin ọmọ gbóhùn sókè pẹ̀lú wíwí rẹ̀ àmọ́ àgbọ̀dọ̀ wí papọ̀ ẹnì kan sì gbọ́dọ̀ máa wí ká máa dá lóhùn iṣẹ́ olóore yìí ànábì tọ́ka sí ṣùgbọ́n ànábì sallallahu alaihi wasallam ti síwájú sọ yìí pé kò sí ọjọ́ kan nínú gbogbo ọjọ́ ayé tí iṣẹ́ olóore ní ládàtò ètèyàn bá ṣe nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí àwọn onímọ̀ nípa ẹ̀sìn Islam náà fi sọ pé gbogbo iṣẹ́ olóore tẹ́sí Islam pè ní iṣẹ́ olóore iná àárọ̀ yẹ kéèyàn máa ṣe nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí sọláàt kámójútó dáadáa kárí pé àwọn sọlá wa ti tọ́jú ọ̀ràn àyàn bá a ti ṣe fi ṣeré rárá kóṣù Dhul tó wọlé kò gbọ́dọ̀ tẹ̀sí lẹ́yìn ìgbà tó so Dhul-Hijja wọlé. àwọn anáfílà kátólípà mójútó kátólípà mójútó dáadáa torí pé iṣẹ́ olóore ni. bákan náà kéèyàn ó gbìyànjú láti rí i pé ṣe sàrà nínú iṣẹ́ olóore ni. ará àṣìṣe ǹjẹ́ yìí fẹ́ràn tó wù yín tó dáa tó dùn tẹ́ ẹ̀ fẹ́ fi í lẹ̀ ilẹ̀ yóò fẹ́ lómi. ẹ sọ lẹ̀ eléyìí yóò jẹ́ kẹ́yìn náà oróore tó tún jùlọ lọ́dọ̀ Ọlọ́run ọba Ẹlẹ́dàá wa ẹ gbìyànjú lásìkò yìí bẹ́ẹ̀ náà ni lásìkò yìí kan náà ẹni tó bá láǹfààní àti lọ sí umra lọ́dún yìí ọ̀nà dí látàrí coronavirus ṣùgbọ́n ẹni tí máa ń bẹ Mẹ́kà nírú àsìkò yìí tó sì rọ́nà débi tí ó ti ṣe umra yìí ní Kaaba sẹ́nìkan ò di lọ́nà kó gbìyànjú láti lọ sí umra ní oṣù zelhijja yìí tó bá ti wọlé bẹ́ẹ̀ náà ni hajj nínú ti olóore ni tí ò bá sí pé ọ̀nà dí kéèyàn ó gbìyànjú kó rí i pé iṣẹ́ hajj wọn bọ́ mò ń lọ́wọ́ nínú ti olóore ni akramakumullah nínú ti olóore ni kẹ́ẹ̀ máa pè lọ sí di dáadáa al-amru bil ma'ruf wan 'anil munkar kẹ́ẹ̀ máa kọ̀ bàjẹ́ fáwọn èèyàn nínú ti olóore tẹ́ẹ̀ máa gbà ládàá ni bẹ́ẹ̀ náà ni àwọn olùmọ̀ sọ pé nínú rẹ̀ ni àṣìyá kákẹ́nu rọ́sẹ̀sì fọlọ́ nínú sí olóore ni torí pé ànábì ọ̀sọ́ pé nǹkan báyìí pàtó ni kẹ̀sì yàtọ̀ sí àwọn gbólóhùn allahu akbar allahu akbar allahu akbar la ilaha illa allahu allahu akbar allahu akbar walilahi alhamd eléyìí tá a gbọ́ yé látara ń tànàbí ni ká máa wí tá a sì rí gbọ́ lẹ́nu àwọn sàhábà kí wọ́n máa wí bẹ́ẹ̀ àmọ́ gbogbo olóore yòókù kò síbi tànàbí ti sọ pé yìí ni kẹsì ẹ ṣe léyìí kọ̀ wá sí ntọ́ yọ sí olóore kan dànù yàtọ̀ sí sí olóore kan torí tó bá fẹ́ ṣe sùyàm ní oṣù Zulhijja yìí láti ìjọ tó bá ti bẹ̀rẹ̀ títí dúdú Arafa dáadáa náà ni kò sẹ́nìkan tó àmọ́ sọ pé àdìsí ah, ọ̀wá lórí ẹ̀ àdìsí wo lọ́wọ́ á wá lórí pé ṣe sàrà àdìsí wo lọ́wọ́ á wá lórí pé lọ́ọ́ ṣe umrah ń bẹ̀. mo rò pé yé wa anabi sallallahu alaihi wasallam tó bá sọ̀rọ̀ tó fẹ̀ tó gbòòrò a lè yọ nǹkan kan dànù àfikẹ́rì kan kọ́ wá pàtó lórí pé àyàfi nǹkan báyìí kò sì sẹ́ẹ̀rì irú rẹ̀ torí ẹ̀ tó o bá wá ṣe sùyàmù kankan láti jọ tí oṣù Dhul-Hijjah bá ti bẹ̀rẹ̀ má jẹ́ kí tijọ́ àràfó fún ọrù nítorí pé anabi sallallahu alayhi wa sallam ó ní mo ní àfojúsùn sọ́dọ̀ lọ́n kó tara ìkẹnuró tijọ́ àràfà kó fi pa ẹ̀ṣẹ̀ ọdún méjì rẹ̀ ẹ̀ṣẹ̀ ọdún tó lọ àtẹ̀ṣẹ̀ ọdún tí ń bọ̀. torí di eléyìí báyìí bí gbogbo ẹ bá bọ́mọ lọ́wọ́ má jẹ́ ìtìjú àràfọ́ bọ́mọ lọ́wọ́. o oṣù Dhul-Hijjah ti ń kalẹ̀kùn gbangbangba yìí báyìí àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ ọnú rẹ̀ ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ ọnú rẹ̀ olólóore gbogbo ọjọ́ lọ nílé ayé nítorí pé gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé òru mẹ́wàá ti gbẹ̀yìn nínú oṣù Ramadan òun náà lòru tó lọ́lá jù nínú gbogbo òrùlé ayé yìí ọjọ́ mẹ́wàá tó lóore jù iná lọ́jọ́ mẹ́wàá àkọ́kọ́ oṣù òru mẹ́wàá tó lóore jù nínú gbogbo òru òun náà lòru mẹ́wàá ti parí Ramadan torí òru mẹ́wàá yẹn òun ni wa. a jama tọ́lọ̀ ń oore yi, mùsùlùmí lónìí ẹni tí èsè mùsùlùmí òun oore wọn kàn máa kọjá lọ kò lè rí nǹkan kan mú bẹ wàláhì kò lè rí nǹkan kan mú bẹ ó dàbí ìgbà tẹni tí èsè mùsùlùmí béèrè tí Ramadana tí ó yìí tá a wà ní tí gbogbo wa ń se ojú kòkòrò kò ń gẹ àwọn tí èsè mùsùlùmí náà wà ń béèrè inú òru tí àwọn òru òní àti tọ̀la àtọ̀túnla àtijọ́ mẹ́rin wọ́n mà ní òru ògo mà ní wípé gbogbo tí yẹn bá ń fẹ́ tó bá tọrọ ńbẹ yóò rí mọ́ ni yóò rí àmọ́ tó bá jẹ́ mùsùlùmí tí ó bá jẹ́ mùsùlùmí kò lè rí nǹkan kan sẹ́mi pé nǹkan kọjá nǹkan kọjá ẹni tó bá lójú ló máa ń rí àwọn afọ́jú ńkọ́ wọ́n kàn gbọ́ pé nǹkan kọjá náà ni so bẹ́ẹ̀ náà ni káfíìrì àti mùsùlùmí nínú àwọn àsìkò yìí ìjọ mẹ́wàá àkọ́kọ́ tí ń bọ̀ yìí tó bá jẹ́ pé káfíìrì ní ń gbìyànjú ń bẹ̀ ọkàn gbìyànjú dànù mùsùlùmí ni ló lóore yìí báyìí kí ló dé táwọn wàá lóore tá a máa sọnù á fi gold á fi sílẹ̀ á máa wá wó kùtàkà torí de eléyìí ká ṣe àmúlò àwọn ọjọ́ mẹ́wàá yìí ká ṣàmúlò wọn dáadáa ọlọ́run má jẹ́ ká pàdánù rẹ̀ iṣẹ́ olóore tá a ṣe ń bẹ̀ táàfi lọ bá dáadáa ńlá pàdé lọ́dọ̀ ọlọ́njọ́ gbẹ̀ndà kíámà ọlọ́run kò sì rọrùn fún wa. akramakumullah tí àwọn ọjọ́ mẹ́wàá ìwà ìbá ti wá bẹ̀rẹ̀ tá a bá ti gbọ́ lónìí àbí tá a bá gbọ́ lóru òní yìí pé lọ́la oṣù tòlùfíjọ bẹ̀rẹ̀ àti rọ́ṣù. gbogbo ẹni tó bá láníyàn kó ń fẹ́ paléyà ìbá àsọkùnrin ìbá àsọbìnrin nínú àwa mùsùlùmí yálà àti rẹran aléyà wa àbá àti ẹ̀ àti rówó rẹ̀ àti ìrìn ṣùgbọ́n ń bẹ nínú àníyàn wa pápáléyà pẹ̀lú ògbó ọlọ́run ọlọ́run sì tá a fi pa àtìgbà tó sì òtòlẹ̀ ìjà yẹn bá ti wọlé àgbọ̀dọ̀ kí kan náà wà mọ́ ọ. bẹ́ẹ̀ ló wá nínú sahih imaami muslim wa nabi sallallahu alayhi wa sallam ó ní tí oṣù òtòlẹ̀ ìjà bá ti bẹ̀rẹ̀ tí ẹnìkan nù yín sì ń gbèrò láti paléyà ànábì ọ̀sán ti ní ní tí ọ̀pá àmọ́ ògbèrò rẹ̀ kò gbọdọ tún gé nǹkan kan nù ìkànnà rẹ̀ máa o ẹ gbọdọ gé nǹkan ara yín máa o ẹ sì gbọ́dọ̀ gé nǹkan kan nù awọ ara yín máa ẹnìkan ní gígé irun ni gíga wọ èèyàn máa gé àwọ̀ nítorí pé ìkànnà yín ra ra máa wọlá bẹ́ẹ̀ náà ni ẹlòmíì tó bá gé kaná atúngé má wọ ọ gbọ́dọ̀ gé awọ rẹ̀ Allahumma àyàfẹ́ ni tó bá jẹ́ pé irun hù nínú ẹyinjú rẹ̀ sẹ́wọ̀n kí irun á máa hù nínú ẹyinjú ẹlòmíì yóò máa wá gúnyàn Islam gbà pé kẹ́ yọ ọ̀sẹ̀ lọ́nu eléyìí ẹni tó bá kọsẹ̀ tí ya táwọ̀ sí tó tá a bá fi sílẹ̀ láì gé islam gbà pé kẹ́ẹ́ gé ẹ̀sẹ̀ lọ́ngbà náà yàtọ̀ sílẹ̀ yìí kéèyàn á fi kọ́ máa gé kaná ìkànnà mi ti à ń gùn ni lóde ń rè àyàn kéèyàn finú fẹ́ dọ̀ kọ́ máa gérun irun yìí ti à ń dà mí láàmú ó ti kún pọ̀ ọ̀rọ̀ dán wò ìyẹn fún gbogbo ẹni tó bá gbèrò láti ṣe kínni láti paléya gbàwó láti wá láǹfààní àti rè kaná wa gbàwó láti láǹfààní àti gérun wa gbàwó láti láǹfààní àti gáwọ́ tá a bá fẹ́ gé ìyẹn lẹ́yìn ìgbà tá a bá palẹ̀ àwa tán lọ́jọ́ ọdún lẹ́yìn ọ̀hún àtúmọ̀ sí pé tá a bá ti wá palẹ̀ yá lọ́jọ́ ọdún lábàá lọ fárùngbọ̀n wa ọlọ́mọdé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà a gbọ́dọ̀ fárùngbọ̀n wa a gbọ́dọ̀ gérùngbọ̀n wa láwọn ọkùnrin tá a jẹ́ mùsùlùmí. akramakumullah mùsùlùmí gbọ́dọ̀ gbìyànjú láti rí i pé òun náà kópa nínú à ń palẹ̀ yá téèyàn bá láníyàn ó wà nínú hadithul qudsi pé eleda ẹlẹ́dàá wa sọ wípé ana inda dhanni abdi bi ibi nti ẹrú mi bá ni màá máa wà tẹ bá rò sọlọ pé yóò sì rẹ sì rọrùn fún ọ gbìyànjú láti rí i pé gbogbo nǹkan tí ó jẹ́ kí àmì pé mùsùlùmí ọ̀hàn ìwọ náà gbìyànjú láti kópa ń bẹ̀. wọ́n paléyà èmi paléyà eléyìí paléyà eléyìí paléyà gbogbo aṣọ ẹran léyà wa má ibi tí gbogbo èèyàn ti ń rí ẹni tí ń lọ tí ń bọ̀ kí ẹ ṣe ti kárí mi o ẹ rí i pé káfíìnì náà rí i pé káì ọdún àwọn mùsùlùmí yìí máa dùn pọ̀ bí ọba tiẹ̀ ti torí nǹkan kan kó gba Islam ó lè ti torí pé náà máa paléyà ọlọ́wọ́n bá tún àníyàn rẹ̀ sí lẹ́yìn ọ̀rẹ́yìn so eléyìí pàtàkì ká paléyà ka paléyà níta sì máa fi ma fi ràkúnmí màálù àbí ya àgbò lọ́lọ́lá jù kí wá ṣe pé ẹnìkan máa tanra rẹ̀ jẹ ẹ máa sa káwàdà wípé à àkùkọ lèmi ò fi o ọ̀tanra rẹ̀ dànù ó sì tún ti sẹlọ̀n tọrọ ń fẹ́ sì ṣe yẹ̀yẹ́ nù àbẹ́yẹ ń sọ pé ẹtù lèmi ò fi paléyà tá ń bẹ̀ fẹ́ tù sì ti ràn ọ́ lọ́wọ́ sí ní kí rẹ kó rú gọ́gọ́ kó tóbi sí. yesi kó àlọ rẹran mísímísí ọlọ́run sì ràn ọ́ lọ́wọ́ tó fi so gbogbo lẹ́yìn ọ̀n bẹ́ẹ̀ nù nǹkan tó yẹ kí amójútó abẹ́lẹ́ wọn bẹ́ẹ̀ lẹ́dàá tọ àwọn orúkọ tó dára jù àtàwọn ìròyìn rẹ̀ tó ga jù ràn wá kó nǹkan tá a ti rí fi ra ọlọ́run sọnù má ẹni tó sì ti rẹ ẹran yìí kalẹ̀ ọlọ́run ọba má lù pamọ́ lọ́wọ́ àwọn táwọn fojú sí pé inṣàlá inṣàlá ọlọ́run dákun sí rọrùn fún wa káwọn arántí nínú nǹkan tí ọlọ́run ọba fi pa wá láṣẹ wípé ká máa ṣe àwa gẹ́gẹ́ bíi mùsùlùmí ọmọlẹ́yìn anabi muhammed sallallahu alayhi wa sallam láti kó táwọn retí oṣù dàlhíjà àti ní gbogbo ìgbà wọn náà ní ká máa ṣe àṣọlá àti fọ́gà wa anabi tiwa muhammed sallallahu alayhi wa alihi wa sallam torí pé ọlọ́run ẹlẹ́dàá wa àtàwọn màlẹ́kà rẹ̀ alápàlẹ́ náà àwọn náà máa ń kúkú ń ṣe àsàlátù fánàbí wáyé inna allaha wa malaikatahu yusalluna ala nabi ya ayyuhal ladina amanu sallu alayhi wa sallimu taslima fallahumma salli ala muhammadin wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid wa barik ala muhammadin wa ala ali muhammad. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم إننا عبيدك أبناء عبيدك أبناء إمائك نواصينا بيدك ماض فينا حكمك عدل فينا قضاؤك نسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وهمومنا برحمتك يا أرحم الراحمين ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله